kọ́ríntì kejì orí keje. nítorí náà ẹ̀yin àyànfẹ́ nígbà tí ẹ ti ní àwọn ìlérí yìí ẹ wẹ gbogbo ìdọ̀tí kúrò ní ara àti ẹ̀mí yín ẹ ya ara yín sí mímọ́ pátápátá pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ẹ fi wá sọ́kàn a kò ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò sì rẹ́ ẹnikẹ́ni jẹ́ kì í ṣe pé mò ń fi èyí bá yín wí nítorí bí mo ti sọ ṣáájú ẹ ṣe ọ̀wọ́n fún wa tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé bí ó bá kan ti ikú kí a jọ kú ni bí ó bá sì jẹ́ ti ìyè kí a jọ wà láàyè ni ọkàn mi balẹ̀ lórí ọ̀rọ̀ yín mò ń fi ọwọ́ yín sọ̀yà mo ti ní ìtùnú kíkún nínú gbogbo ìpọ́njú wa mo ní ayọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tí a Macedonia ọkàn wa kò balẹ̀ rárá wàhálà ni lọ́tùn-ún lósì ìjà lóde ẹ̀rù nínú ṣùgbọ́n Ọlọ́run ti ń tu àwọn tí ọkàn wọn bá rẹ̀wẹ̀sì nínú ti tù wá nínú nígbà tí títù dé kì í sì ṣe ti dídé tí ó dé nìkan ni ṣùgbọ́n ó ròyìn fún wa gbogbo bí ẹ ti dá a lọ́kàn lé àti gbogbo akitiyan yín lórí wa bí ọkàn yín ti bàjẹ́ tó fún ohun tí ó ti ṣẹlẹ̀ àti bí ẹ ti ní ìtara tó fún mi èyí mú kí inú mi dùn púpọ̀ bí ó bá jẹ́ pé ìwé tí mo kọ bà nínú jẹ́ n kò kábàámọ̀ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé mo ti kọ́ kábàámọ̀ pé ìwé náà bà yín lọ́kàn jẹ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n nísinsìnyí mo láyọ̀ kì í ṣe nítorí pé ó bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n nítorí pé bíbà tí ó bà yín lọ́kàn jẹ́ ni ó jẹ́ kí ẹ ronúkúwàdà nítorí ẹ farada ìbànújẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí ẹ má bàa pàdánù nítorí ohun tí a ṣe ìbànújẹ́ tí ènìyàn bá faradà gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ a máa mú kí ènìyàn ronúpìwàdà kí ó sì rí ìgbàlà tí kò ní àbámọ̀ nínú ṣùgbọ́n tí ènìyàn bá kàn ní ìbànújẹ́ lásán ikú ni àyọrísí rẹ̀ ṣé ẹ wá rí ìbànújẹ́ tí ẹ faradà gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ ti yọrí sí fún yín ó mú kí ẹ fi ìtara mú ọ̀rọ̀ náà kí ẹ sì jà fún ara yín ó mú kí inú bí yín sí ohun tí ó ti ṣẹlẹ̀ ó mú ìbẹ̀rù wá sọ́kàn yín ó mú kí ẹ ṣe ájò mi ó mú kí ẹ ní ìtara ó mú kí ẹ rí i pé ẹ ṣe ẹ̀tọ́ nínú ọ̀ràn náà ní gbogbo ọ̀nà ẹ ti fi hàn pé ọwọ́ yín mọ́ nínú ọ̀ràn náà nígbà tí mo kọ ìwé tí mo kọ́ kọ́kọ́ kì í ṣe nítorí ti ẹni tí ó ṣe àìdára bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí ẹni tí wọ́n ṣe àìdára sí ṣùgbọ́n mo kọ́ kí ìtara yín lè túbọ̀ hàn níwájú Ọlọ́run ìdí rẹ̀ nìyí tí a fi ní ìtùnú lẹ́yìn pé a ní ìtùnú a tún ní ayọ̀ púpọ̀ nígbà tí a rí bí ayọ̀ títù ti pọ̀ tó nítorí ọkàn rẹ̀ balẹ̀ láàrin gbogbo yín. nítorí bí mo bá ti sọ ohunkóhun nípa yín tí mo sì ti fi ọwọ́ yín sọ̀yà ẹ kò dojú tì mí ṣùgbọ́n bí ó ti jẹ́ pé òtítọ́ ni gbogbo nǹkan tí a ti sọ fún yín bẹ́ẹ̀ náà ni ọwọ́ yín tí a fi sọ̀yà fún títù jẹ́ òtítọ́ inú títù dùn sí yín lọ́pọ̀lọpọ̀ nígbà tí ó rántí bí gbogbo yín ti múra láti ṣe ohun tí ó sọ fún yín àti bí ẹ ti gbà á pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì mo láyọ̀ pé mo lè gbẹ́kẹ̀lé yín nínú ohun gbogbo